أنفسهم من ديارهم ثم bá a ti sọ fúnra wa lánàá àáyà tó pàtàkì tó yẹ kí èmi ọlájọyé rẹ̀ tó yẹ kí ìwọ ọkọ ọlájọyé rẹ̀ alaikum salaam tó yẹ kí òun náà kọ́ lájọyé ẹ̀ àáyà náà àáyà tó ṣe wípé gbogbo àwùjọ wa bó ṣe rí pátápátá ó lè tún ṣe tá a bá mójútó àti wá mú ìkángun orígun àkọ́kọ́ nú ẹ̀ ẹ̀pà ẹ̀pà kẹ́yìn ẹ̀pà pààrọ̀ a ti mú ìkángun àkọ́kọ́ òun ni láàyà ẹ̀mùdùnà ìlà ọ̀rọ̀ a ti ṣàlàyé díẹ̀ nípa àyìn àbíbẹ̀kọ́ níbi tá a wá dé ìsáná àbíbẹ̀kọ́ ayà alákọ̀ọ́kọ́ yẹn ibi orígun ta lọ a ní mẹ́ta kó onú ẹ̀ àbí rọ́bẹ̀ ti mẹ́ta bẹ́ẹ̀ yọ lónìí ká ó ó lè jù ọlọ́run sọ ilẹ̀ fún lórí wà bí wà ní dẹ́ni ihsana àwọn òbí méjèèjì àwọn wálìdù méjèèjì àbí sẹ́bí mùsànà wálìdù ní wálìdù àti sàlàyé lórí eléyàn náà àbí bẹ́ẹ̀ tọ́yì ihsana ọlọ́run sì ṣe àwọn ọmọ kíwù làǹbẹ̀lẹ̀ kí ló nà sọ́ba ihsana kí ni o kí ni rọ́ọ̀mù ẹ̀ àní kí ni rọ́ọ̀mù ẹ̀ maf'ul mutlaq tó bá ti jẹ́ wípé masdari òun la fún nasbu tó bá ti wá jẹ́ kí fíìlì tá mú lára rẹ̀ ló fún nínú èdè lárúbáwá wọn máa pa rẹ̀ wa ahsinu bil walidayni ihsana وأحسنوا بالوالدين إحسانا àwọn òbí yín méjèèjì ẹ ṣe dáadáa sí wọn àwọn òbí méjèèjì tọ́lọ̀ wá ní a ṣe dáadáa sí ọwọ́ amúṣeṣe dáadáa sí wọn wá lẹ́yìn tawhid ìrùpá àdọ́mìyé lẹ́yìn mímọ̀ ọlọ́run ọba lọ́kan ní tó fi tẹ̀lé ní ṣíṣe dáadáa sí òbí méjèèjì kí ló dé kìí sáàyè yìí nìkan ló ti ṣe bẹ́ẹ̀ ó ṣe bẹ́ẹ̀ láàyè tó pọ̀ wàkọ̀dé rọ̀bùkà alátàbùlù ìlà ìyá ẹ̀rí páwọn òbí méjèèjì ló mú wá mẹ́wọ̀n àbí bẹ́ẹ̀ kọ́ ni ìgbà tí Lukmanu ń bọ́mọ rẹ̀ sọ̀rọ̀ ya bunayya la tushrik billahi inna shirka la dhulmun adhim ìlọ́wọ́ àtẹ̀lé kò sí rẹ̀ kò sí rẹ̀ yóò jẹ́ ká <laughs> ẹ̀rí wípé ṣíṣe dáadáa sóbì ló tóbi tẹ̀lé ó wá pọ̀ bẹ́ẹ̀ nínú àwọn àyè nínú Al-Qur'an wa'budu Allaha wa la tushriku bihi shay'an bó ṣe pọ̀ lọ nìyẹn nínú àwọn àyè nínú Al-Qur'an kí ló fà kí ló dé tọ́lọ́wọ́n bá tọ́yẹ́ pé tó bá ti sọ̀rọ̀ mímọ́ lọ́kàn tán dáadáa sóbì ní fi ń tẹ̀ kí ló fà ṣé bẹ́ẹ̀ ni dáadáa sóbì pàtàkì tó tó bá pàtàkì báwo gan láti ẹ̀ ti ṣe dáadáa sí wọn gan tábàlà fẹ́ ṣe dáadáa sí wọn bó láti ṣe torí kí ẹ má jẹ́ àgbàgbé a ní tábà fẹ́ fi ṣẹ̀sìn kárí wípé ọlọ́run bá ló ní a máa ṣe bẹ́ẹ̀ káwà láyé ẹ̀ àwọn tí wọ́n apply rẹ̀ fún wọ́n ṣe apply ẹ̀ bẹ́ẹ̀ náà ibẹ̀ kọ́ tọ́yìn ọlọ́run ni a ṣe dáadáa sáwọn òbí wa bó láti ṣe dáadáa sùn bó láti ṣe dáadáa sáwọn òbí wa ẹja kọ́ mú kan nínú tàlùkùránì ọlọ́run ìmọ̀ yẹbẹ̀lú ọgọ́rùn الظن عندك الكبر أحدهما أو كليهما إما يبلغن عندك الكبر táwọn méjèèjì bá dàgbà sọ́dọ̀ rẹ̀ أحدهما أو كلاهما àhádùnmá àwòkílẹ̀ ẹ̀hùnmá bóyá màmá rẹ tó sì pé ńgbà tí wọ̀ ẹmọ ẹmọ ọmọ mi bẹ́ẹ̀ mẹ́wọ̀ oníjọ kí ńgbà kékeré oní kíyèsí ọ ọlọ́run wá sọ wọn náà dẹ̀ tí ó padà máa kíyèsí ẹ tẹ́mi bá gbọ́ sí mi tọ́nà bá kọ́ ọmọdé bẹ́ẹ̀ tàbá méjèèjì ọlọ́run ní ńlá أف فلا تقل لهما أف ọlọ́run wípé ọ̀rọ̀ tó sọ tí ó dàgẹ́gì bú sáwọn méjèèjì ọlọ́run ló sọ sí قد ربيا كصغيرا غير منفطم منفطم منفطم والوالدان فلا تنهرهما أبدا قد ربياك صغيرا قد ربياك فلا تقل لهما اف àwọn padà bọ̀ abìlẹ̀ orin yẹn mọ́ sọ̀rọ̀ sí ọ̀ sáwọn méjèèjì máa wọ́n wí pé ọlọ́run bá ti gbé ọ̀gá a sì kí ti dọ́dọ̀ yìí wọ́n wá jẹ́ pé tọ́mọ̀ jáde lẹ́nu ẹ̀ sáwọn òbí ẹnìkan ẹ̀wò láì gbà tí nù igbó tẹ́ ń sọ ní sọ báyìí òde òní ẹ lọ́wọ́ fi jókòó sí wàyí ọ̀rọ̀ tá ń sọ yọ káwọn àgbàlagbà sáwọn òbí rẹ̀ wàlá tanharuhuma máa mọ́jàgbé máa wọn waqul lahuma qawlan ọ̀rọ̀ alákùnrin lé ní kó o sọ sí wọn ọ̀rọ̀ ẹwà ọ̀rọ̀ tó dáa ṣé wá rí àpèjúwe tó dáa lórí ṣíṣe dáadáa sóbì ó wá pọ̀ nínú nususu hadith tánibà muhammad sallallahu alayhi wa sallam tó fi ṣàlàyé ẹ̀ ẹnìkan wá bá nábì muhammad sallallahu alayhi wa sallam léèrè ń jọkàn ó ní ayyul a'mali ahabbu ila iṣẹ́ wo lọ́lọ́run fẹ́ràn jù mo fẹ́ anabi sallallahu alayhi wa sallam ó ní iṣẹ́ tó lọ́n fẹ́ràn jù ní asọ́látò aláwakọ̀tì ha kéèyàn máa kírun lásìkò ẹ̀ ó ní anabi sallallahu alayhi wa sallam thumma ayy lẹ́yìn ẹ̀ ìwọlọ́kàn anabi ní birrul walidayn kéèyàn máa ṣe dára sáwọn òbí ẹ̀ méjèèjì ó ní thumma ayy anabi ní al jihadu fi sabilillah ṣíṣe dáadáa sóbì ẹlòmíì wàá bá nígbà muhammad sallallahu alayhi wa sallam ó ní inni huridu ìjọrọta máa anabi sallallahu alayhi wa sallam èmi náà fẹ́ ṣe ìjìrá pẹ̀lú ẹ̀ mo fẹ́ bọ́ ṣe ìjìrá anabi ní ahẹ́yìn wa ní dáadáa ṣé bàbá rẹ̀ àti ìyá rẹ̀ sì wà láyé ó ní náà bẹ́ẹ̀ ni anabi sallallahu alayhi wa sallam ó ní fàfẹ́ yìí máa fàjà ahìd torí riwaya mi sọ pé inni huridu jihada máa ó ní fàfẹ́ yìí máa fàjà ahìd jihadu tiẹ̀ lọ́mọ ṣe lára àwọn méjèèjì Obi méjèèjì ọlọ́run pàtàkì wọn òbí méjèèjì ẹ̀sìn islam pàtàkì wọn kí ló fà ìrìn àjò àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn láti wá sílé ayé wíwáyé wa sẹ̀mọ̀ kí o sí lọ́wọ́ wa múrùkún tó wá mọ̀ yìí ta ló jẹ́ àwáyé ẹ̀ dáhùn ọlọ́run bá kàkọ́ tó ló ń lọ dáwà ló jẹ́ àwáyé ṣùgbọ́n nígbà tá a dáyé tán tá a la kọ́kọ́ mọ̀ àwọn òbí wa méjèèjì téèyàn bá délé ayé kò sẹ́ni tí ó kọ́kọ́ mọ̀ àfòbí méjèèjì àwọn òbí méjèèjì yìí ni ó wà fi mọ ibi tí wọ́n bá fẹ́ dé ọmọ àfi ìbò onítọ́ lọ́wọ́ bọ́ bàkàdà darí rẹ̀ sí lọ́jọ́ iwájú lóko ìyẹn lọ́fàá tó jọ́jọ́ wípé Ọlọ́run bá fẹ́ jẹ́ ká mójútó wọn ṣiṣẹ́ dáadáa sí wọn ló fi jọ́jọ́ pé ìwọ̀ òbí ó tóbi débi wípé sẹ́wọ̀gẹ́nù dájọ́ ìsìláàmù ni ànáfsù bí náfsì ṣùgbọ́n láàyò kọta lù wá lè dún bí wà ládù kìí ṣe bíi ti bàbá bí bàbá bá pọ̀ ọmọ ẹ̀wọ̀n ò ní pa bọ́mọ bá pa bàbá wọn pọ̀ ọmọ ọlọ́mọ sí alábàbà tí ó pọ̀ ẹ̀wọ̀n ṣùgbọ́n ká lè bá a mọ bí ìwọ̀ wọn ṣe tóbi tó mẹ́ni àhàkùn náà sì bihusni sohbati ìyá anabi sallallahu alayhi wa sallam ta ló lẹ́tọ̀ ta ni ó ní màmá rẹ̀ ni lẹ́yìn náà ni ó ní màmá rẹ̀ ni lẹ́yìn náà kọ́ ni fún màá bá kí mo fẹ́ lò ní pé àwọn méjèèjì náà lànà ibi tún dáa kọ́ bóò òun ni kọ́ máa jáde lẹ́nu ọmọ síta ni o sóbì ẹ̀ bàbá àtìyá nítorí wípé hamalatuhu ummuhu kúrúhà wa wada'atuhu kúrúhà. ẹnìkan ní wípé tí obìnrin bá wo ìnira tí ń rí níjọ́ tó bá fẹ́ bímọ. tó bá wo bí àwọn ṣe pọ̀ tó kò nígbà ọkùnrin kankan ó súnmọ́ òun mọ́ téèyàn bá máa ìnira tóbìnrin máa ń rí nígbà tó bá fẹ́ bí mọ́ ẹyọ kan yẹn lásán kò ní bẹ lóhùn kó tó lóyún mi mọ́ ìyọ́n tó wọn bá ti jáde lára wọn tó ti wálẹ̀ wọn tó ti gbàgbé ẹlòmíín fẹ́ lé lọ́jọ́ òun ó bá rọrùn ọkùnrin tó máa lọ ìnira ń bẹ ń bẹ kò yí sí tí ọ̀gá bá jọkọ̀ ìyàwó ọ ọ láìkí ẹ ju kọjá wa lọ gbé ìyàwó rẹ lọ síbítù lọ torí ìwọ̀n bá dán síbítù tí wọ́n kọ́ tú ẹrú ẹrú yóò pé ẹ lọ ra kí ni wá ẹ lọ kó sọ fò lòkè ló mọ̀ fò lọ́ọ̀lẹ̀ bẹ́ẹ̀ ni tìbí náà mọ̀ sí báyìí ní ọmọ sí ọkọ̀ ọlọ́wọ́ mọ̀ sí wọn dára sí lọ́rùn kí ni wọ́n tọ́lọ́ wọn bá tó jẹ́ ọjà lábẹ́ lọ tí wọ́n ní kí wá fẹ̀ owó tó kọjọ kó fi kó máa ọ kọ̀kọ́ lọ dà yẹn lẹ̀nà ọlọ́run kọ́ mọ́ dà sí rọrùn fún wa pẹ̀lú gbogbo òníra tóbìnrin wá rí yìí bàbá náà yọ́ máa já káàkiri yọ́ máa já káàkiri kí lọ mọ́ jẹ tí bàbá tó bá dà tó bá jẹ o torí ní débi abẹ ó ní ní ẹni tó ṣe pé ọ̀pá ti kọ́ra ayẹ tiẹ̀ wàkí àná abúhù mashgula ní bàbá rẹ̀ lóòótọ́ ara ayè oníyẹtí mu gẹ̀gẹ̀ ni àlìyẹtí mu man khallat ummuhu wàkí àná abúhù mashgula ẹni tí bàbá rẹ̀ ọ̀rá ayè tí ò ráyè tí ó fi nù lẹ́kọ̀ọ́ ọ̀rá ayè tí ó fi kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ yẹtí mu nù eléyàn kàjà wá ni wàbí ni wàá lè dá yé ni ihsana ṣe wá rí ẹdín kọ́ ìdá ẹmọ́lẹ̀ o torí yóò bá ní pé ibi tí mi bá ti dọ̀bálẹ̀ fún rẹ̀ yàn kí ni aláwọ̀ fi pọ́nra ẹni lé ọ̀rọ̀ ẹnu ìbá ní ibi táyì bá ti dọ̀bálẹ̀ fún rẹ̀ ẹni ọ̀rọ̀ ẹnu la fi máa pọ́nra ẹni lé ọ̀pọ̀lọpọ̀ nù wá fẹ́ ṣèṣì àfẹ́ má ṣe ọlọ́wọ́n wá sí látàrí mọ́ dọ̀bálẹ̀ mọ́ kúnlẹ̀ mọ́ ṣùgbọ́n ọ̀rọ̀ ẹnu ọ̀dá wọn á lọ lọ́dọ̀ àwọn òbí وقل لهما قولا ọlọ́run tó sọ nǹkan mìí kí ló tún sọ ọlọ́run ní apá rẹ méjèèjì rẹ̀ ń lẹ̀ fáwọn òbí rẹ látara àkẹ́ jáwọn òbí rẹ kí wọ́n máa rí ọ kí ni wọ́n sì máa dùn mọ́jẹ̀ kí wọ́n máa rí ọ kí wọ́n máa yóò gẹ́ ọmọ àwọn òjẹ̀ rójú tàwọn mọ́ ọlọ́run kí àwọn ènìyàn wọ́n ga tán ìgbà tí wọ́n ga tán àwọn òbí wọn ọdún ọdọ wọn bùkún apọ́tímẹ́ǹtì kí wọ́n tó wá kí wọn bí wọn bá tún wá délé àwọn àtàwọn ya wọn àwọn ìyàwó wọn máa jẹ fún àtẹrán àwọn òbí wọn máa jẹ sáwá àti là kíní kan bẹ tẹ́ ń sẹ́ǹdì kí wọ́n sàfún gbà kan ọmọ kan ó ń yàwòrán ọwọ́ ayáyé sọ́kọ̀lọpọ̀ àti ẹran ti kìnnì fídíò báyìí ó yà alẹ́ tó tóbi ó yà ojú ẹ̀ ó sì ojú ẹ̀ ó wá yà kìnnì báyìí ká ní orí bí ilé adìẹ orí bí ilé adìẹ bàbá rẹ wá rí gbogbo tó yà jọ ilé tó fààyè ìta lóní oní dasmine eléyìí kan oní tìyàwó òun ni. eléyìí nkọ oríta àwọn ọmọ òun nìyẹn eléyìí kọ́ nísà ń sọ ó wá débi eléyìí torí bí ilé ajẹ́ tàbí kọ́mọ̀ dàtọ̀ tá ah bàbá rẹ̀ òkè oṣù ìgẹ́dẹ̀ ah títa lélẹ̀ ó ní dáṣọ òun sà bóun ni ẹ ṣe wá jẹ́ tó ibi bó ṣe rí ìjọ́ ló mú bàbá rẹ̀ kó kò sí fáànù kò sí èsì síbi ọ̀dọ̀ rẹ̀ bàbá rẹ̀ ń gbé wàkó rọ́bì rẹ̀hámù máa kà máa rọ́bà yá ní kéèyàn kọ́kọ́ rẹ̀ ra rẹ̀ ńlẹ̀ ká tó níbẹ̀ yẹn fáwọn òbí ẹ̀ ìtẹríba ètè araba ìmọ̀ àwọn ara ẹni níwájú àwọn òbí ẹni lẹ́yìn ìgbà yẹn wá ní wa qul rabbi irhamuhuma kama rabbaya ó wá kó àdúà òbí gbọ́dọ̀ jèrè ọmọ tó bá wà láyé tóbi jèrè ọmọ mo àgbàjọ bá nípa Muhammad sallallahu alaihi ó ní mo gbà yẹn lọ́dọ̀ ah, sáré ìyá mi mo fẹ́ lẹ́yìn tí ẹgbẹ́ lẹ́yìn kùnù ṣùgbọ́n ló ń fẹ́ ṣàdúrà ọlọ́run yóò dá yẹn ẹ wá àpèjúwe ànábì wa Ibrahim torí pọ̀pọ̀lọpọ̀ wa tá a bá fẹ́ ṣe dáadáa sóbì ara bí tá à ń bọ̀ ló tá a ti dì ara bóyá ká sáré lọ ọbẹ̀ torí pọ́nrọ́ ànábì Ibrahim ti já wá téèyàn bá fẹ́ ṣe dáadáa sóbì ẹ̀ ọ̀gá dáadáa tó lè ṣe sóbì ẹ̀ ní kó pèsè díẹ̀ sí i kó fi islam tọ́lọ̀ ń jẹ́ oyè o kó fi irú rẹ̀ mú bí ẹ̀ tọ́lọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí wa wọn àlámbí ẹbọ o téèyàn bá lòun fẹ́ ṣe dáadáa sí wọn tí ò bá fi wàkọ̀dọ́rọ̀ bókà là táwọn òdó ilá ìyáhù tó yẹ kí wọn náà kọ́kọ́ mọ̀ tọ́lọ̀ tí wàá fi mọ̀wọ́ ó gbọ́dọ̀ fi mọ̀ bí ẹ̀ ọ̀gá dáadáa téèyàn lè ṣe sí wọn nìyẹn torí pé tọ́lọ̀ ń bá ilé jẹ́ wọ́n síra láyé ní mùsùlùmí gidi ó túmọ̀ sí pé yàn àti wọn àjọṣepọ̀ yàn àti wọn ò ní tán ṣùgbọ́n tó bá jẹ́ pé wọ́n síra tí wọ́n bá kú sí mùsùlùmí tàbí wọ́n sì ìsìláàmù bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọlọ́wọ́n bọ̀ bá gbà wọ́n mùsùlùmí àjọṣepọ̀ yàn àti wọ́n dópin torí pé yóò di yá ọmọ ya rún márùkù mi ní àfihàn wa ó mìíràn wa àbí wa sọ ìbátì lọ́jọ́ àlìkìyàmọ̀ ìwà tó bẹ́ òrìrà yìí sáré táàyè yìí ọba ti ní papọ̀ ṣùgbọ́n tó bá yẹ kórìí ìsìláàmù ló kú sí orí ẹ̀sìn ọlọ́run ọba ló kú sí walladhina amanu wattaba'athum dhurriyyatuhum bi imanin alhaqna bihim dhurriyyatahum walladhina إيمان أقنابهم وما ألتناهم ẹjá àgbáyà yẹn dáadáa tọ́lọ̀ ń bá sọ wípé àwọn mẹ̀dẹ́ ni ó mọ̀ sá fúnra lọ́jọ́ àlùkìyàmà àwọn tí mọ́ ni wọn bá papọ̀ ni mùsùlùmí àti kèfèrí oní ọ̀sà fúnra wọn kìí sí mùsùlùmí àti mùsùlùmí tí máa ní wọ́n yanjú alhaqana bihim dhurriyyatahum àwọn àrọ́mọdọ́mọ wọn lọ máa bá wọn òbí wọn ni wa ma alatnahum min amalihim min shay ṣe wá mọ̀ pé yọ̀ fẹ́ràn òbí ẹ̀ tí ọba jẹ́ ó jẹ́ àjọṣepọ̀ òun àti ẹ̀ ò ní tán sáyé yorùbá àjọ mi tó bá jẹ́ pé ọfẹ́ kájọṣepọ̀ àárín ìwà àtọ́bí èrè ọ̀tán sáyé ọ̀fẹ́ rẹ̀ ó ṣe dáadáa sí i ọ̀gá dáadáa téèyàn máa ń ṣe fóbi bí nǹkan kan bá ti sòbí rẹ̀ ọmọ ọ̀dọ̀ àfáà tí yín máa ń lọ bó ló sì gbá lọ́wọ́ àfáà àwọn àfáà gíórígíórí kápákápá eléyìí tí mo sọ lánàá mo ti fi àwọn kan lónìí jẹun ti ká yọlá àwọn fẹ́ sògùn owó wọ́n gé orí obìnrin wọ́n gá pa ẹ̀ wọ́n fa ya ojú ara rẹ̀ ó sì pera ẹ̀ ó ní àfáà lòun ó tún jẹ́ abalist alifa rọ̀ṣídì nìyẹn àbí wọ́n tó fa àlùfáàsì nínú ìwé ìròyìn wọ́n á gbé orí tó gé wọ́n gbélé lọ. ó lóun jọ sọ fún ẹni yẹn pé ah, inú rọmọdán pé inú rọmọdán làwọn fẹ́ lò kí wọ́n sọ pé ah, irú àsìkò yìí kọ́ máa lọ sí irú nǹkan báwọn pé kó lóun ọ̀fọwọ́ kékeré olówó ńlá ló ń fẹ́ lọ́wọ́ aṣọ àwọn tó ní ìdìbò ṣùgbọ́n òun sọ fún pé kó jọ́ọ́dẹ̀ ẹ̀yìn rọmọdán kọ́ mọ̀ sí nínú rọmọdán dáàbìsì ẹ̀yìn rọmọdán àtàwọn màmá rẹ àtàwọn ẹ̀gbọ́n rẹ àtàwọn àbúrò rẹ tó o bá fẹ́ràn wọn lóòótọ́ tó o fẹ́ ṣe dáadáa sí ibi tó ti bẹ̀rẹ̀ nìyẹn torí pé bẹ́ẹ̀ lànàbí wa Ibrahim ti bẹ̀rẹ̀ wàzùkúrò fẹ́lẹ́gì قال لأبيه إذ قال لأبيه إذ قال لأبيه يا لم تعبد dáadáa nípa ṣíṣe dáadáa sóbi ń bẹ lára níbi Ibrahim ìwọ wà á mẹ́sì tán ọ wà máa sálé ara o ara kọ́ fẹ́ràn àwọn òbí rẹ̀ nìkan rí pé gbèsè ayé ẹ̀ ti yàtọ̀ ó ti mẹ̀sì tuntun bó sì wá fi ẹ̀sìn yẹn lápá lára tiwọn èèyàn gbọ́dọ̀ mójútó ara wa bìrì wá rí dáyé ní ìsáná tọrọ ní ọ̀gá ìsáà ah ní tí ò ní jẹ́ wọ́n jẹ́ àlọ́run lọ́gá ìsáà ní ìbá fún alówó tí wọ́n jẹun tí wọ́n ti gbẹ̀ tán tó gbowó lọ́wọ́ rẹ̀ tán tó lọ fẹ́lẹ̀ bọ̀ tí wọ́n tó gbowó lọ́wọ́ rẹ̀ tán tó lọ fi bọ́ ọ̀sùn ogun ní wọ́n bá ń fọjọ́ fún ogun rẹ̀ sínú yàrá rẹ̀ tó sì nímọ̀ ẹ̀rì àwọn àkàwà tó mí ìgbà tí ìjọba ẹ̀ wo ẹ bá òpá àwọn sísá ilé máa rí wọn yẹn jẹ láwọn sísá bá lé wọlé ológun wọn láwọn àyá tí ó bá wọn jáde o ẹ̀ tó ládàá o wọn láwọn àyá tí ó bá wọn jáde o arábìnrin Ibrahim gbà tẹ́sìn rẹ̀ yé dáadáa nù dáadáa tọ́lọ́wọ́n bá lè ṣe sí yàn tó tóbi jù ó ní pé kíta òhèdè òye yàn nílé ayé téèyàn ṣe kò sórí ẹ̀ dáadáa yẹn náà lọ̀gá téèyàn gbọ́dọ̀ fi mọ̀ bí ẹ̀ ó ní rẹ̀ bàbá mi ẹ bó ṣe gbọ́rọ̀ ìyẹlẹ kí ni bàbá mi tí wọn náà bàbá obìnrin rẹ sọ̀rọ̀ jẹ́ kí wọ́n kọ́kọ́ rí i pé òun ṣe ìkọ́rọ̀ọ̀rù pé àwọn làwọn bí ọ òbí kà kú púpọ̀ kò ní sọ lókè mi lẹ́yìn ọ̀run ọmọ tí mo bí tí mo dẹ̀jẹ̀ sí lójú jẹ́ wọ́n mọ̀ páwọn ní dẹ̀jẹ̀ sí ọ lójú lóòótọ́ pé ó dispute ẹ̀ jẹ́ ọyẹ́ wọn pé sọ ọmọ tí ó lọ ra wàrà tí ó lọ ra mílíkì tí ó ní gbogbo ọ̀yàn tẹ́ fún mi ẹgbà irọ́ wọn pa máwọn èèyàn o ìjọ ká sá sọ bá wọn tí wọ́n rí wípé o sì gbà pé àwọn superior sí ọ nítorí páwọn làwọn bí ọ jẹ́ wọ́n rí wípé o sì rá wọn lóbi gbogbo ọ̀rọ̀ tá ànábì wa Ibrahim ṣe ń bẹ̀rùn tó fi ṣe wá sí bàbá mi ló fi ṣáájú bẹ́ẹ̀ náà ẹ̀kọ́ ya àbátì ilẹ̀ bàbá mi límàtà àbúdù ó ní ilẹ̀ bàbá mi à kí ó tó wọn sùn kàtó ẹgbẹ́ kò lè gbọ́rọ̀ kò ríran tí nira kan bá dé kò lè là ọ́ mẹ́ ẹ kí bàbá ọkọ máa wòye pé ṣé nǹkan ọkọ lọmọ yìí kí lọmọ yìí ń bá mi sọ yìí oríṣìí tó wá mo máa sọ ti ń sọ yẹn wọ́n á fi tẹ̀lé torí pé tó bá ti rọ gbérù hàn kan báyìí wá challenge lójú wá fáwọn òbí ẹ̀ wọ́n ó bí ọ pé wò ló ń gbóló ti rélé tó tún gbé wáyé ṣé èsè pé o ti gbẹ̀sìn ṣé èsè ti tẹ̀bùlígù àwọn àwọn náà ti jọyìn àwọn àjọ sàlámà lẹ́kọ̀ọ́ kìí ṣàgídé lọ́wọ́ àfi ṣe kí ni Ibrahim wà fi tẹ̀lé. yàrá bàbá mi ìní kọdíjá ánì mínàlẹ̀ ìlmi máa lámúyá kéèkì ìmọ̀ tí ò sí lọ́dọ̀ rẹ̀ bó ti dọ́dọ̀ mi ìmọ̀ tí wọ̀ ọ̀mà bó ti máa nínú kẹkẹta ara máa ń ṣe lọ́dọ̀ wa wáńwà gbogbo wáńwà làánà máa ń ṣàìsàn mọ́jú january pàṣẹ mọ́ sí ni wọ́n sára sí wa á sì mọ̀ jù àbọ̀ dáná lọ rẹ̀ rẹ̀ táwọn èèyàn wà láwọn máa pariwo lálàlà bàtà wa kéwú tá a wá jáde ìdájí àti jáde sáré ìgbìmọ̀ gbà náà àti wá ń ké sáré ọlọ́run tí wá ní súnà ọ̀fẹ́ máa wá díẹ̀díẹ̀ yàtọ̀ àwọn àná ọ wá dọdún kan kí ni wá dé wọ́n tún láṣẹ èmi ò ní bá yín dá sí o kí ló gbà lérò ẹ bá lọ́wọ́ bá là ń pè ẹ̀yìn ọlọ́run là ń pè ṣùgbọ́n kò bá mu asáṣà àwọn àlàyé kéékèèké tá a lè ṣe bàbá bá fẹ́ yarí mo ní sẹ́mọ̀kọ́ ẹ̀yìn lẹ́ni á lọ lé kéwọ́ tá a bá ti lè kéwọ́ tẹ́ ẹ bá ti já lò ẹ̀yìn lọ́lọ́run bí o. torí pé ní pé kọ́ mọ́ kẹ́kọ̀ọ́ tán wá kẹ́kọ̀ọ́ kọ́ mọ́ lè lo ẹ̀kọ́ yẹn èmi ò mọ̀ rẹ̀ o pẹ̀lú ògbó ọlọ́run kíní parí dùn ọ̀rọ̀ yẹn ó tóbi wọ́n sì wọ́n rí pọ̀rọ̀ tó tóbi àṣẹ mọ́ náà mọ́ a tún dá di máa rọrùn o wọ́n rọrùn mọ́ka o àtúnyọjọ sọ́ọ́ àwọn òbí ó gbà téèyàn bá lò pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìtí wọn ò ní fẹ́ gbà ń bẹ̀ o òjò yẹn máa ṣe díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ó ní ìní kọjíjá ẹni mínàlẹ̀ ilmi táwọn òbí rẹ bá fẹ́ máa rí kọ́ ọgbà wèrè mẹ́sìn jẹ́ ó yé wọn pé bẹ́ẹ̀ kọ́ ìmọ̀ lọ́dọ̀dọ̀ rẹ tí ò sí lọ́dọ̀ máa lámúyá tèkì ìmọ̀ tí ò sí lọ́dọ̀ rẹ ti wà lọ́dọ̀ rẹ bàbá mi láti mànà rẹ láti ṣe dáadáa rẹ láti sorí ilé ayé àti tọrún rẹ fà tàbí ní èmi ọmọ ẹ̀ ló tẹ̀lé tó bá ti tẹ̀lé mi àdígan sí lọ́pọ̀ nínú àwọn àtàmẹ́bí ta ló ṣe wá sí fúnládìí ẹ̀lú ìyẹn mélòó ló ti ṣe wá sí fáwọn òbí gbà nǹkan lọ́wọ́ wọn mọ̀ ń sọ ọ̀kọ́ ní ọlọ́run ló sì ní ẹmọ fún wa ní nǹkan kìí ṣe irú yẹn sọ ọ̀kọ́ kìí ṣe business, bísínẹ́sì o kìí ṣe owó dàbídò o wáàsí tawhid bóò ní tó ti ṣe rí wáàsí tawhid tó lálàáfíà bóò ní ẹni tí ò bá ti ṣe kò fẹ́ràn àwọn òbí ẹ àfà ó ti ṣe ah! bàbá bàbá àfà ẹ ti ṣe wọ́n sì ń bára pa ọmọ ilé títí dì sùn èyí fara pamọ́ tọ́lọ̀ bá ti jódòdó yéèyàn ẹlòmíì ń bẹ tó ṣe pé torí tó ń ṣe òun kìí ṣe pọ́ ọ lọ fi ẹnu sí wáàsí fún ọjọ́ kan láìkẹ́ yóò sì máa ṣe ìwọ sì lọ aládàá tiẹ̀ tó bá yára padà wá sún wọn. ẹ jẹ́ àjọ ànábì wa Ibrahim ìgbà tó lọ ń jẹ́sìn òye kò gbé sáfà wọn bí ẹ̀ méjèèjì alẹ́ ìsọ̀rọ̀ àti ìsìn. nínú góńgórì dáadáa tó máa ń ṣe sóbì ó ní kíni o kó fẹ́ sin ọlọ́run bá máa wọ́n tó ṣe kíni gbọ́dọ̀ ẹ̀sìn ọlọ́run ọba màmá kọjú ọyẹ wọn wípé àdínú ìmọ̀sáyíyáfò fẹ́ẹ̀kì ẹ̀sìn táwọn àfóhùn Súfí àwọn ń jára mi àwọn ń babaláwo irú èyàn ní gbórí ó ní um, an alfa and also an herbalist ẹ dàpọ̀ gbó méjèèjì ṣe lè dà papọ̀ kí ló láàfáà ló ń babaláwo tó lò wọ́n ti gbẹ̀wò lọ́rùn ẹ̀ wọ́n ti dáwò tòkòtò nìkan ló ń bẹ ń pọ́ǹchì wọ́n náà yẹ lọ́wọ́ ọlọ́mọ sí alẹ́ níbi àwọn òbí wa méjèèjì bóun ó ṣe bọ́ lọ́wọ́ àwọn tó ń gba owó kó lọ́wọ́ àwọn owó kùnà owó ìkùnà àwọn security ìṣọ́ránsì eh, eh, nǹkan kan látò bọ́ lọ́wọ́ àwọn wòlímà kọlálùbá àríkà kọ́tẹ́gbẹ́jọ́ látò bọ́ mẹ́ níjọ́ làwọn òbí rẹ̀ ò tó ní lọ máa yẹ̀wò má kí ọfẹ́ fẹ́ yàwó ọ̀dà mọ́ bọ̀ kí lọ́kọ̀ ọ̀yà rẹ̀ ní bá ń bí ọ́ léèrè rẹ̀ ní bèèrè rẹ̀ wọ́n náà ti mọ bí wọ́n lọ wọ́n sọ fún mi pé kí ni wọ́n ní da àfáà mi ní ikọ̀ ọmọ sí i kí lẹ́yìn àtọ̀ àfáà rẹ̀ ọjọ́ sọ dé bẹ́ẹ̀ wọ́n ti lọ mú tẹ̀síwáàmù وفي الوالدين إحسانا وبالوالدين إحسانا ọjọ́ ti lọ lẹ́nu ti fẹ́ tó sí a tẹ̀síwájú lọ lálágbára ọ̀rọ̀ wàlíwájú dá nífàlá tẹ̀nàhárùn-ún máa àbádà àti níbẹ̀ ọ̀dẹ̀ rọ́bà yá kásọ̀ ní ìrọ̀rùn ẹjá ní ó bá lọ́lọ́gọ́lọ́ àtẹ̀síwájú lọ́la ọlọ́pàá wọlé àti ìbẹ̀rẹ̀ kọ́sọ́ àjọ àjọlá lọ lọ́dẹ̀ mi wá sí lórí dáadáa sùpánù lọ́la wọn. tàbá rẹ̀ tó níbi ẹ̀yọ̀ kan. a ọ̀dà ẹni èjì ọ̀yà mẹ́jọ ẹ̀yọ̀ kan ẹ̀yọ̀ kan ládàá. kódà haram ni làkíkọ Muslim islam kọ́ hadith wà lórí ẹ̀ hadith tó sọ̀rọ̀ náà mi sọ aliwashima mustaushima lùgbẹ̀ ìlànà kódà kò bá islam irú ìdíwọ̀n jásíwá ojú ẹ̀ náà kódà náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tẹ́sìn bá pa wọn pọ̀ tí wọ́n jọ sí ẹ̀sìn islam kan náà wà ní sáfúnra wọn òyìn láyà tó rù yẹn sọ wàládínà àmàna wà tábà tó ń dọ́lé yàtọ̀ ohun bí ìmáni alhakọ́nà bí dọ́lé yàtọ̀ wọn ní sáfúnra wọn mọ̀ wára wọn kì ọlọ́run gan ni ó kàn papọ̀ bàmá alátinà homi ní àmàlì himi ṣẹyìn iṣẹ́ wọn ní dínkù ṣùgbọ́n àwọn yẹn àwọn tí wọ́n mọ̀ sáfúnra wọn يقول لمرئ منهم شان يغنيه وجوه يومئذ البسين لو بعدو دي parí kí ló sọ اولئك هم الكفرة الفجرة àwọn ìyẹn bá wí سبحانك اللهم وبحمدك اشهد ان لا